الحمد لله الشارع الحكيم الموصوف بالكمال في كل ربوبيته وألوهيته وفي أسماء وصفاته ثم صلاته وسلامه على أشرف المرسلين الناس آمين وعلى آله وصحبه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد الله أبعثني بقوة لديه tó sì fi òye rẹ̀ àti ọgbọ́n rẹ̀ gbé òfin sí kalẹ̀ òun la dúpẹ́ fún. ìjọlọ tí ń jọlọ́run nínú bó ti ṣe kò nìkan lẹ́yẹ kájọ́sì fún àti inú ṣe rẹ̀ nínú ọkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ tó gbà ń ròyìn gbogbo ilé yìí àti dúpẹ́ fún ọlọ́run ọba ni kó mú ìkẹyà àti ọlá rẹ̀ bó ṣe ńlá muhammadu sallallahu alaihi wa sallam níbo tí ń kù gẹ́rẹ́ táwọn máa ń sọ pé amọ́ra àti sọdún ìtúnu àwẹ̀ tọdún ẹgbẹ́ Allah subhanahu wa ta'ala alára kó kàwá kún tí ó ṣe torí pé ni mùsùlùmí òdodo sì ní máa ń bẹ lọ́hùn kó ń lékún náà tó fi pàdé ọba ni ọmọ ìyá mi nù sílẹ̀ èyí tí àwẹ̀ twenty nine wọn ká gbìyànjú láti rọ̀lẹ́

yá àríwá lẹ́sìn àmàlù ẹ̀yin mùmínú òdodo tẹ̀pẹ̀ gbọ́lọ́ngbọ́ tàṣìpé lóòótọ́ lójúdò ọmọlẹ́yìn ànábì ní la tuqaddimu bayna yadayi llahi wa rasulih ẹ má gbé nǹkan kan gba wájú ọlọ́run àti iṣẹ́ rẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má gbé nǹkan kan gba wájú ọlọ́run àti iṣẹ́ rẹ̀ nínú ẹ̀sìn wattaqullah ẹ ẹ ọba olùgbọ́ràn ni ọba olùmọ̀ ni. ayé mi nù Qur'an Allah subhanahu wa ta'ala ń fi nílẹ̀ wípé wa ma kana lil mu'minin wala mu'mina kò lẹ́tọ̀ fún mùmìnì lọ́kùnrin bẹ́ẹ̀ ni ò lẹ́tọ̀ sí mùmìnì lóbìnrin. idha qada Allahu wa rasuluhu amra tó ń ṣe ọlọ́ àtòjíṣẹ́ rẹ̀ àtọ́lọ́ fún ara rẹ̀ tí ti mú ìdájọ́ ẹ̀sìn kan wá an yakuna lahumul khiyaratu min amrihim tọ́lá àwọn ní option àwọn ní alternative níbi àlámọ̀rí ẹ̀sìn wọn kán wá pọ̀rọ̀ ọlọ́run ọba tì kán pọ̀rọ̀ ànábì tì kó wá sí pọ̀rọ̀ àfọ́ àkànní ó gbajúmọ́ àbọ̀rọ̀ míṣánná kan onáma láwọn ń gbàgbọ́ lẹ́yìn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ànábì àbọ̀rọ̀ ṣéèkù kan àbọ̀rọ̀ àlàámà kan gbogbo ibi tí oníkálukú bá ti ń jẹ́ ìjáfa gbogbo ọkọ̀ yòówù tó ń bá ń pè yàn bẹ̀ ọ̀rọ̀ tẹ́ni bá ti sọ tó bá ti yapa ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ànábì afọ̀rọ̀ ti sẹ́gbẹ̀ kan. kí ló fà waman ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina ẹni bá ọlọ́run ọba ẹni ànábì rẹ̀ ó ti ṣìnà ní ọ̀nà àná tó hàn ọlọ́run sọ pé ẹni bá kan ìmáàmù kan àbóyapọ̀ onye síkà kómi bó ti wù kẹ́ni ó mọ kí ó tó bó ti wù kó gbọ́ lọ́wọ́ a lè yapa a lè yapa ìmáàmù dáadáa torí pé wọ́n sọ kó mọ́ rí mi wọn si le sọ kó ọwọ ẹni tí ò ní sì sọ fún wa nínú náà wa anabi wa muhammadu anabi ni èyí tí àbúrò rẹ̀ rà gbé tí ó gbà wá alimami nasa iyo fèsúná ni àwọn náà gbé jẹ́ ìdásọ̀tà àbúrò rẹ̀ rà wọ́n ṣe ọlọ́run ní idha ra'aytumul hilala fasumu wa idha ra'aytumuhu faftiru fa aftiru fanhum alaykum fa akmilu al-idda aw al-adada ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam.

bẹ́ẹ̀ ni tí rọmọdọ́nù yìí bá ń di twenty nine bí o ti ń dìlé nìyí tálẹ́ bá lẹ́ tẹ́ ẹ̀ bá ti rí kó jáde ẹ̀ka kó pé tó bá ọjọ́ kejì rẹ̀ tẹ̀sí bẹ̀rẹ̀ sí ṣe ọdún o. mùsùlùmí ẹ̀kọ́ kò sí kan tá a fẹ́ ṣe nínú fi sin ọba gẹ́gẹ́ bí ìjọsìn tó ṣe wa ẹ má jẹ́ káwọn da nǹkan rú wa lójú júmọ́ àtó ti lọ yìí làwọn kan ti mọ́jọ́ lẹ̀ tí wọ́n sì ń gbé jáde lórí mímbàr wọ́n sì ń ka jáde pé ọjọ́ báyìí làwọn ò sọdún àwọn èèyàn sì ń bẹ́ kàlà sì ń gbọ́ ọkàn wa náà sì lọ mọ bẹ́ẹ̀ pé ọjọ́ báyìí náà lọ́dún láì fi pósù tá a fi sọdún ọ̀gá tì lé eléyìí àtàkọ́dùn bẹ́ẹ̀ yàda yìí láì ni wọ́n ń pè ọ̀rọ̀ sóòlì ìgbọ́rọ̀ ẹ̀sìn gbáwájú ọlọ́run àti iṣẹ́ rẹ̀ ni síyẹn wá ju ọlọ́run ọba tó lẹ́sìn yẹn lọ ni àbẹ́yẹn ju òjíṣẹ́ ńlá tó rán sí wa tó wa lọ àbí àwa lẹ́ni tiwa láwa tá à ń gbọ́ sí irú àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ nínú àwọn àfáà sáà fáwọn yẹn ẹ̀sìn yé wọn jọ lọ́wọ́ tó lọ àbẹ́sìn yé wọn ju ànábì bá wa lọ àwọn ọ̀rọ̀ ẹja wo dáadáa ọ̀rọ̀ ọ̀rọ̀ yé ọ̀rọ̀ wọn wa lọ ni èyí ṣe táì gba tító pẹ̀lú tánà yìí bá sọ nínú ẹ̀sìn èyí ṣe táì gba tító pẹ̀lú tọ́nà bá sọ fún wa nínú ẹ̀sìn. bọ́n bá rọ́ṣù lálẹ́ yìí sultan sokoto tí wọ́n jẹ́ olórí gbọba mùsùlùmí wọ́n ti ṣèkéde látàná wọ́n ti ṣèkéde yẹn wọ́n tó bá ti ń dìrọ̀ lẹ́yìn ní táwọn ẹ̀dí twenty nine lẹ́nu wednesday yìí kábẹ̀rẹ̀ sí ń tún náírà síta alọ́mọ àwọ̀ ọ̀ṣun yìí tí wọ́n bá rí bá sì bá wa rí bẹ̀rẹ̀ Ramadan Alhamdulillah wọ́n ṣe announcement official announcement ìfẹ́ ọ̀la fọ́ọ̀lù ọmọlọ́dún ṣùgbọ́n tí wọn ò bá ti rí oṣù lálẹ́ yìí à ń gbààwẹ̀ lọ́la fọ́ọ̀lù ọmọ ìyá mi má fẹ̀mí sí bọ́lá lọ́dún má fẹ̀mí sí pé dandan ni ọ̀la gbọ́dọ̀ jọ́dún má fẹ̀mí sí pé dandan ọ̀la gbọ́dọ̀ jọ́dún mú kúrò lẹ́nu fẹ̀mí sí pé bí òjọ́ la olè jọ́ la kò lè jọjọ́ mẹ́rin bí òjọ́ la ó lè jọ́ la bí òjọ́ la fọ́ọ̀dé ó lè jọ́ la friday àmọ́ kó ti wá ní lẹ́bi pé dandan ni ọ̀la ló gbọ́dọ̀ jẹ́ àbí dandan náà ni friday ló gbọ́dọ̀ jẹ́ lọ́nà àwọn kan náà ń bẹ bẹ́ẹ̀ ó ní àwẹ̀wà yìí pé àwẹ̀wà yìí pé thirty àwẹ̀ twenty nine tá a bá ti gbà á sárósù tá a fi ṣètúnú àwẹ̀ àwẹ̀ tó pé ni àwẹ̀ káàtì bàbá gbà torí pé ààrí oṣù ṣàwálì tá a fi ààrò oṣù ṣàwálì tá a fi ṣètúnú àwẹ̀ àwẹ̀ tó pé ni àwẹ̀ tá a lè kó dín làwẹ̀ twenty eight méjìdínlọ́gbọ̀n ló dín twenty nine oṣù ojú ọ̀run ni thirty oṣù ojú ọ̀run ni ọmọ ìyá mi nù sílẹ̀ ọ̀rọ̀ alùkìyàmọ̀ wà lélẹ́yìí o ẹ má jẹ́ àsọ̀rọ̀ ẹ̀sìn lọ́rọ̀ òṣèlú èyí jẹ́ èyí ò jẹ́ gbọ́dọ̀ wá sínú ọpọlọ àwa mùsùlùmí níbi ọ̀rọ̀ ẹ̀sìn àfa àtẹ̀mí leléyìí ìmáàmù ti wà leléyìí mísánà ti wà leléyìí ìyẹn sábà ti sọ náà lọ̀rọ̀ kò sọ̀rọ̀ mí má a ẹ dákun torí ọlọ́run ẹ má jẹ́ ajẹ́ kọ́lọ̀ ń bínú sáwọn tá à ń tẹ̀lé ẹ má jẹ́ kájọ́ kọ́lọ̀ ń bínú sáwọn tá à ń tẹ̀lé àwọn tá a là ń tẹ̀lé yìí ó ní gbèdéke ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ ọkọ wa o ó ní gbèdéke ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ ọkọ wa o wọ̀fọ́ ọkọ̀ kó lè fi ẹ̀mí àdìyẹ bó bá ti wá òkẹ́ni tó bá ń tẹ̀lé bá wá nímọ̀ tó náà ọ̀gá gbogbo ẹni ní mímọ̀ láyé ní Allah subhanahu ọ̀gá gbogbo ẹni rẹ̀ tó kò nímọ̀ láyé ní ọ̀rọ̀ ọlọ́run lọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì gbogbo ohun tó bá kù lẹ́yìn méjèèjì ni ìwà ọ̀wà bó bá ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba ó ṣe déédé pẹ̀lú ìlànà ń ṣe ọlọ́run ọba á gbà wọlé á lò tó bá ti yapa méjèèjì àrùn agbọ́rọ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan kò sẹ́ni ẹgbẹ́ ní àbùkù lọ́dọ̀ wa tí ò bá ti jẹ́ alábùkù tẹ́lẹ̀ torí pé ó ń dídí alábùkù kan làwọn ó ń dídí alábùkù làwọn wọn èé sẹ́ni àpọ́nlé nínú ẹ̀sìn gbogbo ẹni bá sọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó tóun bá kalẹ̀ síjọ́ ń dídí àtẹ́lẹ̀ tẹ̀ sálábùkù ọ̀rọ̀ yẹn là nígbà wọlé òun ní ti gẹ́gẹ́ bí jéèyàn ẹni ọ̀wọ̀ ní lọ́dọ̀ tiwa ní bá jọ ń bídíà wọn bídíà yìí ṣe ẹni ọ̀wọ̀ lọ́dọ̀ mùsùlùmí òdodo ẹni àbùkù lórí bẹ́ẹ̀ ẹ má ara yín jẹ́ torí ọ̀rọ̀ kan àwọn kan bẹ́lẹ̀ wọ́n ti conclude wọ́n lálẹ́ yìí wọ́n ọ̀la ni wọ́n kírun tí ò bá wá lálẹ́ yìí pẹ́pẹ́ lọ́la kápapà ń bẹ nínú Ramadan níbàámu sọ̀rọ̀ ànábì ọjọ́ kan yẹn bó lórúkọ rẹ̀ wájú ọlọ́run tó ní àfa rẹ̀ ló fi sinmi tá a tí a lè fi hàn sí à ń fàfà à ń fi à ń fi kí ló rò wájú ọlọ́run oníkálukú ó ara rẹ̀ lóní oníkálukú ẹ̀yìn tó máa ti sọ náà ni oníkálukú ó àmọ́ rẹ̀ ṣe ni sàárè gan-an á lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n fẹ́ sìn rẹ ṣeré wọ́n fẹ́ sìn ti jámà bí la lálẹ́ yìí pẹ̀lú Ọlọ́run bá ọlá bí wọn lálẹ́ yìí kò má lálẹ́ ọ̀la má ọjọ́ friday àtúnyáyá àtúnyáyá síta àsọdún ìtùnú àwẹ̀ yíò dúró bẹ́ẹ̀. ìkejì tó bá ṣe pé ìtùnú àwẹ̀ ò bọ́ sọ́la tí wọ́n á jọ friday ọdún méjì pàdé nìyẹn ọdún méjì ó pàdé ọdún ojú ọdún àti ọdún ọ̀sẹ̀ torí pé júmọ́ àná nìyí ọdún náà ló ná ọdún ọ̀sẹ̀ lòun Eidul Usbu' òun làwọn afọ onífíkì kan pè torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ọdún ìtúnu àwẹ̀ àtọdún iléyá náà ló rọ̀ mọ́ Eid ló rọ̀ mọ́ ọjọ́ à tó bá ti rí bẹ́ẹ̀ tó bá papọ̀ bẹ́ẹ̀ ọdún ló papọ̀ mọ́jọ́ láàárọ̀ kò pọn dandan fún kó tún lọ jímọ̀ lọ́júmọ́ à méjèèjì ń fi ọ̀ràn yàn fún yàn lẹ́yìn bá wá kí eid yóò lọ́júmọ́ à bó tiẹ̀ sí pé lábẹ́ islam islam kan lílọ eid ó kan nípa sunnatun akadatun ìlànà anábì tó kan torí pé lẹ́ẹ̀kan lọ́dún ló máa tó fi wípé bó bá tiẹ̀ papọ̀ ká fún ká forsake júmọ́ fún read ó dáa fún kẹ́ni ló dé tó wá mo lọ ìdí láàárọ̀ ó dáa bẹ́ẹ̀ ju wípé júmọ́ àlẹ́mí ó wà ìní lọ ìdí náà ká rẹ̀ bẹ́ẹ̀ ní kí méjì wá rọrùn alihamudulilayi ń lẹ̀ àmọ́ ìmáàmù tó jẹ́ tí ń kírun eid àti jumọ ọ̀ràn yẹn ní káwọn lọ eid bó ti jọ́nà tí wọ́n wá jumọ àti Allah subhanahu wa ta'ala kò ṣe rọrùn fún wa la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka tó atubu ilayk.